علينا ولمن أوصانا بالدعاء برحمتك يا أرحم الراحمين adúpẹ́ fún ọlọ́run ayanẹ́bọ̀ Muhammad àlékù kí àlékù gẹ ọlọ́mba àjogún ẹ̀fọ́ ga wa ṣáájú wa ẹni tó yẹ pé gbogbo bí ó ti dáa fún wa lànàbí bá wa lànà rẹ̀ kó tún kù láyé kò sí ní rọ́nà eríire kan àfi kó ti wà síbẹ̀ ọwọ́ bá wa yanjú àárín àwa àtọ́lọ́hún àti bá ti ráyé gbé àti bá ti já mọ́ tára àdúgbò ọmọ kò lè yẹ̀rìn tọ́ba tọ́ dá wa náà mọ̀ kan sára sí wa lónìí kí n tó wọnú ọ̀rọ̀ àdúgbò fún Ikra group of school tí wọ́n dúró tì wá àti sọ pé exam wa August third ni exam láti wọlé ìwé Ikra gbogbo ọ̀ tó bá fẹ́ kọ́ ọmọ rẹ̀ ó balance education ni wọ́n wọ́n fà ní Ikra àkọ́kọ́ ni pé ní standard syllabus ti ìsín ó sì lè ìwé kan tó lè sọ pé ti Ikra báwo bẹ́ẹ̀ ni kétò ayé àtọ̀run ọmọ wa yanjú kò dàrú débi pé kódà ti tún ní Arabic school ti special time fáwọn ọmọ yín tẹ́ ńgbà tó fi parí secondary school mọ́rẹ́lá ìdàdíyà eh, wọn ó ti yanjú rẹ̀ tọ́wọ́ ìdébù bí wọn bá dé dá ẹni hall wọn àwọn tó ti kàwé rí níjọ́hun àwọn ni wọ́n mọ yìí tí ìwé ẹni tó bá dé kíra àwọn ọmọ yìí ò ní jẹun tí wọn náà wàá sọ pé irú kí wọ́n ń jẹ yìí bí wọ́n ọmọ ẹlòmíín bá darí bíi ti kíra kọ́ èmi náà débẹ̀ mo bá wọn jẹun mo rí bí daniel wọn ti rí mo very neat bẹ́ẹ̀ làwọn chef wọn ẹ ṣe àwọn gbàǹtí ẹ̀yọ professional làwọn tó ń handle kitchen àwọn ọmọ wọn yẹn eh, ọlọ́run bá tọ́jú wọn gbogbo oyè tí a bá ná lérí wọn ọlọ́run ojú yọ alájíwá alájíwá eh, eh, monirudin hussein ajikanle àti alájíwá mohibat ajikanle onísàdàkì ní manchester àpadà síbọ̀ àpadà sí ìgbà ọlọ́run bá ń dúró tì yín ní tá a dá síwájú lóore yóò bá wa láyọ̀ àtàláfíà mọ́ríàmù náà ò ní kú àti gbogbo àwọn àbúrò rẹ̀ báràká ni abdulmohiz ni ọlọ́run bá ń dúró tì wọ́n. ẹlẹ́ẹ̀kejì ò ní pé mo promise inú àwẹ̀ gbogbo èyí tẹ̀ ń dẹ títẹ̀ ń tẹ̀lé wa pé ilé ike wa àgbà fún àwọn àgbàlagbà ètò rìtáyà ni ó ti rìtáyà ni ó ó wá fẹ́ ké Kùránì àbútẹ̀ tí ké Kùránì ó tó fẹ́ mọ̀ sí pé ó fẹ́ mọ̀ túmọ̀ tí àwọn kinní yìí ń wí pẹ̀lú gọlọ́n láti ọjọ́ Monday láago márùn-ún ní saidu alikali mosque ní basin along the new jare tẹ́ bá ti lọ Georges Court town by the right tẹ́ bá ti kọjá ilé ìpẹ́ rí mosque wa ń bẹ̀ lóòjọ́ Monday ó gbẹ̀yà àgbàlagbà tẹ́ bá ní interest ẹ̀ wá píkì fọ́ọ̀mù yín níbẹ̀ two thousand naira ní péré ìfún kò sí class tẹ bá fẹ́ belong sí ni a fi máa tẹ́kí ayín ẹ̀yin tẹ bá jọmọ kéékèèké tẹ́yìn náà fẹ́ ké kuraani ni o kéwùmí ni o àwọn náà one thousand ní fọ́ọ̀mù tiwọn ní ìrọ̀lẹ́ láago mẹ́rin ní saidu alikali mosque ẹ̀kẹta ò ní pé kálukọ̀ wa tá a máa ń ṣe every sunday sunday tó bá gbẹ̀yìn oṣù ti sunday eléyìí yóò wáyé láago mẹ́rin ní saidu alikali mosque ní ọ̀la Eh, asmaulail husna ó kọ ọlọ́run tá à ń a lọ eh, a continue now ẹ jẹ́ wá wọ ohun tá a bá ibi tá a ti fẹ́ dìde lónìí ibi tá a ti fẹ́ dìde ni pé mọ̀rọ́kàbù next kọ́díyẹ̀kúnù mọ̀rọ́kàbù kamal ìgbà míì ń bẹ ẹ̀dá wúra rẹ̀ ìpè kínní kan kù lára àwọn tí ò jẹ́ kóun complete ẹlòmíì pásítà tirẹ̀ ni ó ti rí àní à ah, tó ẹ̀ pé òun lọ ga ni tó máa ní good height ẹlòmíì ntí ò ṣe change ẹlòmíì a ní ẹ àlá tí wàá tí wàá gbèrú àwọn dáàdì tó bí wa yìí tó wàá gbèrú àwọn dr kínní engineer kínní wa ló jẹ́ dáàdì òun ni òun á ti lọ gánú ayé gbogbo tí parí ọ̀ká tó ń ṣe rẹ̀ ibẹ̀ lẹ́lòmíì mọ sẹ́ńtà àléébù ayé rẹ̀ sí àní nítorí ẹ̀ ni ẹlòmíì ó ti parí yunifásitì but unfortunately fún gírèdì tó mú jáde ò tẹ́ lọ́rùn a ní ah ìgbà pé kádàrá bú ìgbà pé èèyàn lọ ní first class nísìn ìgbà pé èèyàn lọ ní two one sórí tútù tó ní àtẹ̀tọ̀ clara àti passive ètò òní náà nù ẹlòmíà ní nítorí pé òun rówó ṣe mástà ni tó wáyé pé òun ti rówó ṣe mástà tó ti ṣe phd ayé òun wá tún wọn yìí mọ̀ náà tó bá ti ní phd ní ayé òun ọba ti tún náà rójú báyìí lọ bọ́ ọba náà gan rẹ̀ ni ó kó phd tó wíwù lọ́wọ́ tó yẹ pé tó ń gámọ́ olú ẹ̀ lẹ́kọ̀ọ́ níṣẹ́ ni kò síbi tó attitude rẹ ni èrò rẹ ni àti bó o ti rí lọ́jàyè rè ó dúró bí ó dúró sí kìí ṣe pé gbogbo ń tọ́ ọkà kún làbárì òun ẹni tí òbí ọ ló ti bí ọ àìmọye ọmọ olówó tí wọ́n tún tọrọ fún nísìnyí pé kọ́dà ibi tiẹ̀ burú dé tiẹ̀ tún dáa jù lọ ṣé wọ́n rí dìgírì bí wọ́n ti rówó tí wọ́n fi ran tó kọ̀ lọ ó débẹ̀ kò rí kà wọ́n kọ́ kò yé kí ló dé tó wá ka ti bàbá rẹ àti ìyá rẹ kó àléébù tí ọjà yìí rí ọdà àbí dìgírì tó mú lọ́wọ́ ṣé bí wọ́n tiẹ̀ wọ́n lọ́gàá lọ lódò ìyá mi ní mọ̀ ibẹ̀ bẹ́ẹ̀ bá lẹ́nìkan gbòdo kọ̀páàsì kò ní jẹun mami alọ́gàá lọ lódò ìyẹn ní òtí ẹ̀ délé ìwé ọ̀hún ṣé òun lọ ní àfi fún lódò ìyẹn ní ọmọ jáǹsẹ̀ lè ìwé ọ̀hún ah ìgbà tó ti ní páàsì páàsì náà ní pọ́wọ́ abẹ́rẹ́ ayé bó ti wá ní first class ayé ni ọwọ́ àrònú sátíkẹ́ẹ̀tì tí wọ́n mú lọ́wọ́ ọ̀hún tó ń torí ẹ̀sùn kan tó wá sọ́ra rẹ̀ dá láàárẹ̀ tó máa wò pé gbogbo ayé yòókù ò ní dáa mọ́ bí géètì ò ní wá wo gbogbo ní sàtúkẹ́tì ayé tó gbà ṣiṣẹ́ sàtúkẹ́tì wo ni Maulana Sheikh Adam Abdullahi alẹ́ alórí ní majihudu sahsini ipe mo fẹ́ rí báyìí inú ayé ó dàbí mí bàbá Shekama ti ń kó kálukú láàzíàrí tí gbogbo ọmọ rẹ̀ di pòfẹ́sọ̀ yìí sọ́gbà sàtúkẹ́tì láàzíàrí ni dípúlọ́mà ló kéré jù wọn ọgbà ṣùgbọ́n ìgbìyànjú ara ẹni tí mú ní dàbà àti wáyé paárí wọ́n ní bá àti wáyé paárí làárí ìgbìyànjú yẹn làwọn ò sùn alukurani sọ fún wa ká bẹ̀rẹ̀ láti rí alukurani auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ó ní la tazabu sharran lakum bal huwa khairun lakum gbogbo ń tó rò pa burú ni fún ọ má rò bẹ́ẹ̀ kurani ni má rò ó má rò pé tìyá rẹ bàbá rẹ tí ọ̀sán ni ọ̀jáyé rẹ ọ̀sán má rò pé sàtífíkẹ́ẹ̀tì rẹ ní ọ̀já yèrè ọ̀gá má rò pé nítorí ẹ̀rí ọwọ́ tí ń dùn mí ni tí ìbá ti kẹsẹ̀ tí wàá ń dùn yẹn ẹsẹ̀ yẹn ọ̀kan ń dùn ọ́ lọ́ba fi lọ jòkó lérí ìta lọ́ba sọ̀rọ̀ àrẹ dalubára ṣe làákàyè rẹ lọ́dàrú ni ojú tóun ò rí náà ni nígbà tó ti wá rí náà ètò kù ní bára ọ̀ọ́màrà táwọn èèyàn ń fọwọ́ àtẹsẹ̀ dá gbogbo ntọ́lọ́ rẹ̀ kò ní sẹ́mi táwọn lè ṣe látàkṣàbù hùṣàrà lakum alukwani ni ẹ má rò pé gbogbo ń tẹ́ tẹ́ ń sí mọ́ra yín ẹ má rò pé òun lọ́ fa burú tí òfin jọ dáa fún yín bal huwa khairun lakum òun gan lóore tó yẹ kó jíjà yín òun gan ló yẹ kó mọtífẹ́ẹ̀tì yín ìpè tó bá mú àwọn èèyàn dà báyìí èyí tó kù náà ṣàtúnṣe náà rìn àjò mi. badul abakira ṣakku tariqahum bisumud gbogbo àwọn tẹ̀yìn rò pọ̀ achieve láyé o àwọn ẹ̀yẹ yéèyàn ah, wàláì kété kí wọ́n lànà kalẹ̀ fẹ́ lómi fúnra rẹ̀ lọ́mọ́kọ́ àti jígà òun ló la ọ̀nà tẹ́rí tí kálukú ń tọ̀ wípé tí kálukú wá ń pín yẹlẹyẹlẹ nísìn ọ̀nà ẹyọ kan lẹ́lòmíì mú lọ ní fi ṣe fáàrí àwọn ṣèkàdàmù rẹ nìkan kan jọ àwọn ni wọ́n là á gbogbo àwọn bàbá ṣèkàmá gbogbo àwọn afá ńláńlá gbogbo àwọn àwọn ọ̀rẹ́ nìkan wọ́n ń ferí lagbó ọ̀hún lọ ni ọ̀lànà kíkọ tíra ọ̀lànà kíkọ mọ̀ńkéwú ọ̀làna ṣíṣe wáàsí gbogbo àwọn ọ̀nà tó wá di pé kálukú pín mọ́ yẹlẹyẹlẹ yìí àwọn ò rí o lè ìsásìhìm torí bí naxin àrídìn wọn ò wẹ̀yìn kí wọ́n wo pé kinní kan dínkù ayé àwọn bàbá ni bẹ́ẹ̀ bá ṣe ìbò tí ń bá mà èmi náà sọ lárúbáwá sí bóun náà bá ti di kútọ númbẹ̀ òun náà di ìlítírèètì tí ń pè mí nu èdè kọ́ ni ọ̀dà mi dúró tí ò ní jẹ́ mi ò débi tí ń lè wọ́n wá rìn fàá minister of education ní nàìjíríà Jubril Amin wọ́n wá fún baba láwọ́ọ̀dù ó wá sọ fún baba pé ah, achievement rẹ lẹ́rìí education kọjá kó celebrate awọ́ọ̀dù nàìjíríà wọ́n fún gbogbo nàìjíríà wá padà lọ celebrate awọ́ọ̀dù ọ̀hún fún baba ní dọ̀dán barak ẹ wo ẹni tó ẹ pé wọ́n limit ara wọn pé àìkàwé yìí bó làwọn ti bẹ́gbẹ́ pé bó làwọn ti bọ́gbàdọ́gba gbogbo ẹni ọkà aláyé padà wàá dọ̀rẹ́ wọn torí pé àwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀kọ́ bí ọ̀pọ̀ lèèyàn bá jẹ́ classmate tó o bá ti ganu ayé kẹ lẹ́wù ara yín kò ní béèrè rẹ mọ́ àfijọ́ tó bá rí i pé determination wọ̀ pẹ̀lú òun jọra wọn bí ti yọ lókè tí wọn náà yọ ńlẹ̀ tẹ́ ń pàdé níbi gíga láyé ní òwò àmọ́ fi ọ̀sẹ̀ parí pé yes àwọn ilé àjọ parí ní uni Ìlọrin ni alẹ́ àjọ parí ní OAU ni abu àwọn yẹ kó mọ̀rẹ́ mi náà ọdọ rẹ rẹ iwọ tó pera rẹ̀ best friend rẹ̀ tẹ́rọ̀ǹgbà rẹ kúrú ẹni ríra yín mọ́ torí àwọn àjẹmọ̀ pé màmá ń rẹ rìn àwọn ọmọ fìdí wọ́ ni. ó ní fàkẹ́sí rumina lulaba ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa táwa ń jèrè wọn nísìn kánò mọ̀wálì ọ̀pọ̀lọpọ̀ wọn ẹrú lẹ́lòmíì jẹ́ ẹ̀yin náà ò ń sọ ọmọ ọ̀dọ́ á dẹ̀ ẹ́ fàdàgọ́ ó tún wá wọlé wà lọ jòkó sí klọ́ọ̀bù wọ ajẹ́pọ̀ ti ya fọ́tò pé kò ní dáa fún ọ láyé mọ́nu ìwọ́tọ́ ìpówó tó gbà ń bẹ̀ ọ yẹ kó lọ fi rẹ́gísítà lẹ́sìn níbì kan kó máa darí lọ ọbẹ̀ láago mẹ́rin kó máa kó bẹ́ẹ̀ láago mẹ́fà bọ́ bá ṣe díẹ̀ kó o ṣe gc bọ́ bá ṣe díẹ̀ kó o gba pátán kó o fi kọ̀rẹ́ẹ̀tì àga abú táyé fẹ́ gbé sí ọ́ndìhùn kó wá pààrọ̀ rẹ̀ kó ẹlivétà rẹ̀ kó o bára ẹni elevated platform wọ́n ti gba àyàn ní University of Ìlọrin tó yẹ pé ńjọ́ tí wọ́n gbà messenger ni wọ́n gbà wọ́n ti gba clerk ní University of Ìlọrin bí ó dẹ̀ gbìyànjú láyé ó padà di professor ó wá padà di dean faculty ìmí padà di dean postgraduate nítorí kíni nítorí pé ó rò pé àga táyé gbé fóun yìí tó ẹ pé ó kẹjẹ ni tí ń kọ̀ǹpléènì tó ẹ pé àwọn bàbá tiwa tó ẹ pé rí wa rán léèwé ni yóò mọ̀ àwọn jẹ́jọ wọlé ńjọ́ náà ní mẹ́sẹ́ńjà táwọn ò ronú àti pààrọ̀ àga òun pẹ̀lú ìgbìyànjú wọn bẹ́ẹ̀ dòní ibẹ̀ lẹ́lòmíì rìtáyà sí òun ti wá padà di pòfẹ́sọ̀ níjọ́ tí ẹgbẹ́ rẹ̀ bá ń pààrọ̀ àga wọn pẹ̀lú ìgbìyànjú sinmi àròyé ṣíṣe nínú ayé. Wasaidu bono jubair ori àtọ́wù afawa àtọ́wù ẹ̀rú ni bẹ́ẹ̀ ni afáwa said bono jubair wa kọ́tádà wal bukhari wa tirimis wa bi anifa àwọn ìyá ọmọ ọ̀dọ̀ náà jẹ́ fáwọn kan ṣùgbọ́n ìgbà tí wọ́n gbìyànjú láyé ayé ò rántí ẹni tó gbà wọ́n lọ́mọ ọ̀dọ̀ mọ́ àwọn tí wọ́n ní láárí láyé padà sẹ́kù wọ́n ń dakọ̀ mamu Buhari à ń dakọ̀ abi Hanifa à ń dakọ̀ Qatada à ń dakọ̀ Tirimisi ta lọ̀gá wọn ayé ọ̀ràn ti wọn mọ́ ìtumọ̀ rẹ̀ ni pé ibi tó ti bẹ̀rẹ̀ ìyà díẹ̀ ni ó rí bọ́ bá padà ga tán wọn ò ní rántí rẹ̀ mọ́ nù tààyè àìmọye tọ́ba rí báyìí wàkẹ́fìrú minel askiya ilẹ̀ alim wọ̀bùkúrú sẹ̀ríyà ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́yìn ń dò pé wọ́n nímọ̀ tí wọ́n máa ń dákọ̀ Abdullahi ibn Abbas anabi ló tọrọ fún pé Allahumma faqqihhu fi ddini wa allimhu ta'wila ọlọ́run bá ń jẹ́ kó gbọ́ ìmọ̀ yíyé kó sì máa ma bí kùránì bá fẹ́ ṣubú sí àti bí ọ̀rọ̀ tọ́ta kókó bá fẹ́ ṣubú sí ṣùgbọ́n bábdùlá ibn Abbas ti máa kí ó tó yìí eh, aṣọ ọba òun lọ́mù ojú rẹ̀ ọ̀dálẹ́ pẹ̀lú rẹ̀ ojú àfa yẹn fọ́ afọ́jú ni bẹ́ẹ̀ ni Qatada wabn Umm al-Maktum Hamas wẹ̀yẹ̀zídù bùnà àrùn gbogbo àwọn ọmọ wọ̀nyí gbogbo àwọn afá ńláńlá wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ wọn ò rí na ọ̀pọ̀lọpọ̀ wọn nìkan kan bẹ lára wọn tó jẹ́ pé tó wáyé pé dà tí ẹni ẹkún eléyìí lọ́mọ sún títí títí títí tí tó fi ní move to next level ó fi ní débi tó yẹ kó dé ṣùgbọ́n àwọn ò rí bẹ́ẹ̀ kódò fi dérí àwọn àfa àti sin ta ló ń tọ̀hún tí ò ní ti rán ṣùgbọ́n ríran wọn ò jẹ́ kó gba àwọn ṣubú wọ́n ń pe baba kẹrẹ ṣé abdulaziz bonobas wọ́n ń pe àfa ẹni ó jẹ́ bíi àfa àgbà wọn saudi nìsí wọ́n máa ń pe ali sheikh wọ̀ṣẹ́ abdullahi bí bàbá bá ń ṣe utuba ta ìrójú rẹ̀ gbogbo àyà gbogbo àdìsí níbẹ̀ lérí rẹ̀ èyí ṣe tí wọ́n wá ní àrùn ẹyọ kan náà lọ sọmọ rẹ̀ ó sì sọmọ ọnú ilé yóò wá wọn ráre ta ló sọ fún ọ pé àwọn ọmọ tẹ́yìn ń pè ń dìdìrín o tí ń bẹ́ẹ̀ làákàyè rẹ̀ ń jọ mi tọ́lọ̀ ń tọ́jú ojú tọmọ lálá mi lọ tí wọ́n ń pè lọ́mọ gidi ọgbàdẹ́wò ọlọ́run èbó tí ò kéwú tí ò kàwé èbó tí ò táwa rò pé wọn ò mọ́lọ́ wọn wá dọ́lọ̀ mọ́ ń bẹ́ gbogbo irú àwọn ọmọ báyìí wọ́n wá kó wọn jọ wọn ó padà rí pé àwọn identify kìíní kan tọ́lọ̀ ń bọ́ ọmọ ń bẹnu wọn tí ó padà ní dìgírì ibẹ̀ ni wọn tó ní phd àwọn tiwa àwa kó wọn láti ibi àsàlátù kan síbi àsàlátù kan ibi ìsọjí kan síbi ìsọjí kan ayé ni ayé ayé lọ́fọ̀ọ́ kan lọ́pọ̀lọ́ ṣé bára tọ́lọ̀ fẹ́ dákẹ́ lè mọ̀ pé òun ń bẹ ni ẹjọ́ mọ̀ bá tiẹ̀ lọ ẹ ràn án lọ́wọ́ bó tún fẹ́ léyìí bẹ gbogbo ẹ̀yin ìjọba wa ọlọ́run ó bí yín fa iléèwé àwọn special needs iléèwé àwọn aláàbọ̀ ara tó wà ńlẹ̀ yìí lóòótọ́ ẹ lè rò pé kọ̀ọ̀kan ọmọ yín ẹ dákun ẹ ra àwọn àwọn irinṣẹ́ síbẹ̀ tí ó lè jẹ́ kí ayé àwọn ọmọ wọn dá àwọn principal gbogbo àtẹ̀ ń kó lọ́bẹ̀ ẹ̀ ń fún wọn wàhálà ṣe ni o kò dí ọ̀pẹ níjọba ń fún wọn ro ẹ dákun mélòó ló ń ka àwọn ọmọ níbẹ̀ ká mọ̀ rí ìjọba tí ó kó gbogbo orú irinṣẹ́ tí wọ́n nídìí kódà kọ̀ǹpútà tí wọ́n fi ṣe jáàmù nísìn ìròpá ọmọ yẹn lè tí wọ́n fi ń tírèènì afàsìkò yìí bẹ gómìnà wa àtẹ̀yìn kọmíṣánná education owó tẹ̀ fi ń kó giri bàǹkàbàǹkà tẹ̀ fi ń padà wá ń darí ẹ̀gbọ̀nà lé yín lọ ẹ bá wọn fi tún léwé yẹn ṣe torí pé bí ọ̀kan lónìí ó lè kàn lọ́la téèyàn bá rí báyìí àwọn ọmọ yẹn ti rí nílùú èbó kèé bàjẹ́ fún wọn kèé bàjẹ́ fún wọn àfàwà kan sọ bẹ́ẹ̀ ó ní lóòótọ́ lójú òun fọ́ ó ní wàhálà kí líyà lè sánú sọ́ọ̀rì mú ó ní but àwọn mi dáa púpọ̀ ìrìnà ni o ṣùgbọ́n lọ́n bá empower àwọn mi àti làákàyè mi ìní gbọ́ nǹkan kí n gbàgbé ṣé ọmọ tẹ́ ẹ̀ bá wá fún nírú opportunity yìí ṣé gbogbo ń tọ́wáyé wá sí kẹ́ẹ̀ ti bàjẹ́ yìí. alukurani sọ pé wáyé jẹ́ alẹ́kùnrin ó ra ń tẹ́mùsù nàbì ó ní gbogbo àwọn tẹ́ rí pójú wọn fọ́hún èmi ọlọ́run fi mọ́lẹ̀ sínú ọkàn wọn wọ̀nyẹ́jà lákùn ọlọ́run ní gbogbo oyin tó rò pé nǹkan kan sí ọ̀hún ọlọ́run ni mo ti fi ìmọ́lẹ̀ sínú ọkàn rẹ tẹ̀mùsùnà bìí ìmọ́lẹ̀ tẹ́ ẹ máa fi rìn òní ìrònú yín bí ojú bá fọ́ làákà yín yóò fọ́. lẹ́yìn tó sàádẹ́ tó ẹ̀mí ya rọ̀kìyà kú lè ṣe yìí mo fẹ́ kí gbogbo ẹni tó rò pé sàdúkẹ́ẹ̀tì ní gbogbo nǹkan kó lọ padà lónìí nítorí pé láàtà támúwàlá tẹ̀támúwàlá tẹ̀dí kò sàrà má bàrà rẹ̀ nú jẹ́ lóòótọ́ ìgbà náà erémọdé ló ṣe ló fi graduate pẹ̀lú result tí ò dáa ṣùgbọ́n gbà tí wọn náà dénú reality ó rí i pé kò sí bigger boy kan láyé kọjá ẹni ọba dáa fún ìwà jòkó èbó tó gbọ́ náà ṣòfò ìwọ̀n tó ọmọ náà kọ proposal tún lọ bọ́ọ̀lẹ́ rẹ tó máa jù ọ lọ bá ń kọ kínní yìí mo fẹ́ gbọ́nà bòmíì yọ sínú ayé ọ̀nà tìwé yìí fẹ́ dínú bí business kan ló wò tó ṣe tó jẹ́ led business tó jẹ́ lawful one èyí tó jẹ́ tọmọlúàbí bágbẹ̀ lọ́ọ́ dà á sí ni exposure rẹ lẹ́nu ìgbà tó kàwé torí pé tàdúkẹ́tì rí ọ̀dà ẹ èèyàn rídi computer engineering ní university kò sì graduate pẹ̀lú result tó dáa ẹ kò sí tó burú àwọn kan ń bẹ táwọn tó ń ṣe nígboro tí wọ́n máa jọ àwọn tí wọ́n ti ń kọ yín gan lọ ọ wà á lọ bẹ̀ ọ wà á pọ́kẹ́tì sàtífíkẹ́tì ọ wà á lọ lóṣù ọdún mẹ́ta níbẹ̀ ó rí pé tí wọ́n kọ́ ń gan yóò ju tó ti fẹ́ẹ̀lì lọ wọn kọ ní web design wọn kọ ní gbogbo engineering wọ́n ní bí ti máa make software gbogbo ẹ̀ ni wọ́n kọ́ ń ọ dodidi iṣẹ́ ọwọ́ rẹ ò ní jẹ́ wọn lè béèrè pé sàtífíkẹ́ẹ̀tì rẹ dà ṣé bí bẹ́ẹ̀ dá bá fẹ́ẹ̀lì tán ni a tó máa béèrè pé ẹ̀sìn lélẹ́yìn lọ́lé ìwé àmọ́ngbà àṣẹ rẹ bá dán lójú ta ni ó béèrè ọ̀sà tún ṣe ń tọ́ bàjẹ́ láàárọ̀ lẹ́nu àsìkò díẹ̀ tó ní lọ́sàn-án rẹ̀ nù. lẹ́ànà kalamtana lùsà àdẹ́tẹ̀ jàmíhìyà àwọn majesta àwọn dòkítọ́rà fàyínà alẹ́ ìzẹ̀tìkúnlẹ̀ ṣẹ́yìn. gbogbo ń tọ́ nǹkan kún bọ́ọ̀ bá ní sàádọ́ òun tán kí lè ṣe nígbà tí ìgbìyànjú rẹ ọba dá ìgbìyànjú rẹ ní ọ̀dà yìí ọ̀rọ̀ rẹ dàbí ẹni anínúure má lọ́rọ̀ rẹ lẹ́nu iṣẹ́ rẹ ó ṣòfò bínú rẹ ti wò ó dáa tó ayé ò rínú rẹ ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu rẹ ni wọ́n wò ló fi dáa kí èèyàn ó fi ọ̀rọ̀ rẹ kúnnú rẹ káyé ó lè rí ni bí ẹni rẹ àgbẹ̀ méjì wọ́n dé oko ń bẹ àméjèèjì wọ́n jọ pa àlàpọ̀ oko wọn súnmọ́ra wọn àgbẹ̀ kan ti òun ti sẹ́ ó sùn kalẹ̀ lábẹ́ àrọ́rọ́ ìkejì wa ń kọjá lọ ní oko rẹ̀ ọ wá rí oko tàgbẹ́ lẹ́ẹ̀kejì pé iṣu ló ta bóde yìí tó yẹ kó fi yèpẹ̀ bó ọba mú ọkọ́ ọba bá fi ọkọ́ bu yèpẹ̀ ó fi bo iṣu tó bóde hùn rẹ̀ ló ṣe kàkà kó ṣiṣẹ́ rẹ̀ kọ́ máa lọ lọ́ba ní àmọ́ afọ́rílágbẹ̀mí náà bóò ní sóòsì ta bóò ní tọ́ máa kọjá ń bẹ́ tó ní bu yèpẹ̀ tó yẹ pé wọ́n lo lóko rẹ̀ asẹ́ni ó lóko ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kan pé bí wọ́n bá jókòó nù iṣu bí ìgbà tí ń bẹ lójú ebè yìí wọ́n lọ́ bá ń bu yèpẹ̀ sí ẹyọ kan tó ṣe náà ló ń bú mi sí nítorí ipò bú kọjọ lè jèrè iṣẹ́ rẹ̀ tó ṣe ẹlòmíọ̀rọ̀ ọbú tí ń bẹ lẹ́nu rẹ̀ náà ní ọjọ́ dáa fún un dòní kìí ṣe tí tó ní ní sàtíkẹ́ẹ̀tì ló kó bá attitude rẹ̀ pẹ̀lú ayé ni ò rí change kò ríra rẹ̀ manage kò jẹ́ lè ráwọn èèyàn gidi bá ṣe ọ̀dọ̀wọ́ rẹ̀ jẹ́ kí ẹnu rẹ̀ ó ní àbámọ́ nítorí pé bí mechanic pẹ̀lú pọ̀rọ̀rùn fún àǹtò àṣìrò wà àǹtẹ̀lìmọ̀ àwọn àǹtò kádìmọ̀lẹ̀ kọ́mọ̀ kọ́ìràn kẹsìrà á lè consider akírù rẹ̀ náà tún ṣòfò nù society yìí ó mọ̀ pé bó ṣe káàtà rẹ̀ rẹ̀ how to ọ ti dẹnìkan náà jọ yìí tọ́ pé orí ò lè tara rẹ̀ wánú àwùjọ nu àfi kó o gbìyànjú bó ti rí ara rẹ̀ dá padà sí rí ìlà tíjọ yìí ọmọ retí orí látọ̀ká kọ́ọ̀dọ̀ tiẹ̀ náà amọ́gbà tí wọ́n kan ti rora rẹ̀ pé bó o làbúrò rẹ̀ ti fẹ́ jèrè rẹ̀ bó o níyà tó bí ọ ti fẹ́ jèrè rẹ̀ bó làwọn ẹbí rẹ̀ ó ṣe dúpẹ́ lára apọ́lọ́ ń bò wọ́n ní ìwọ ọmọ yìí àfi padà sínú ayé ọ̀nà ibi tó sì fi padà lọ́rọ̀ àgbìyànjú torí pé gbogbo yín ọ̀nà shortcut ilẹ̀ ń wá àwọn àfáàsì ìjòyè wa pé no àwọn eléèbó wọn ní no shortcut to the success ẹnì ké gba ẹ̀bùrú ṣe ríire béèyàn bá fẹ́ burú ṣe ríire ò lè fẹ́ burú lò ó ǹjẹ́ ẹ ti rí olówó tówó dalẹ̀ mọ́ lọ́wọ́ àwọn mélòó ni wọ́n jẹ tẹ́tẹ́ nù wọn ta ló ń tọ̀hún tó ẹ pé tẹ́tẹ́tẹ́ ń ta kí lẹ́yìn ọ̀dọ́ sí i iná ńlá dákọ̀ ẹnìkan kódà àwọn tẹ̀ fowó kọ wọn ta tẹ́tẹ́ wọn ń ṣiṣẹ́ lọ́wọ́ ni ẹ̀yà ń gbá bọ́ọ̀lù ń làágùn ìwọ wa ń fowó kọ rẹ̀ ta tẹ́tẹ́ ayé rẹ̀ wá fẹ́ dá táyé rẹ̀ ni bí ẹ bá ti pa afọ́rí èmi àwọn sọ pé fílọ́sọ́fì tẹ́tẹ́ òpònú nìkan ni máa ta àti dèdèrìn nítorí pé ẹni tó ní tẹ́tẹ́ mówó dé ta ẹni tó ní tẹ́tẹ́sẹ́ kì í mówó wá ta. yọ aago nìkan ní í mú yọ laago gbọ̀ngàn gbọ̀ngàn gbọ̀ngàn bó ti lù mẹta tó pé gbogbo ẹ̀yin òpònú tẹ̀m̀bẹ̀ ládùúgbò yìí o tí n tẹ́ fẹ́ dà òye gọ̀ ẹ fún mi ọgọrùn ọmọ tí ò wà jáde aláwọn tẹ́tẹ́ àwọn owó wọn àwa dá wá one thousand ọwọ́ àjọ hundred thousand bàbá ohun tẹ́tí ọ̀wà kú lọ́wọ́ yóò wá òpé bá a bá kó gbogbo eléyìí lọ lónìí àwọn dèdèrè yóò mọ̀ ní wá lọ́la ọgbọ́n kí la lè dá wà lọ́gbọ́n tẹ́ dà ọ wà á mẹ́wàá nú àwọn dèdèrè tó wá lónìí yìí tó o bá ti sa mẹ́wàá fún wọn ní forty thousand fún ẹnìkan ní eighty fún ẹnìkan ní two fẹ́nìkan ní five fẹ́nìkan ní six fẹ́nìkan ní four yóò wá pín forty thousand fáwọn dèdèrè mẹ́wàá àwọn dèdèrè mẹ́wàá làwọn dèdèrè yóò kọ́ ọmọ wa dá ọkọ pé lágbájá jẹ ṣebí kìíní jẹ wọn ò ní rántí sixty dèdèrè tí òun ọ̀jẹ́ rárá bàbá onílé tọ́gbà gogo wọlé òun wà máa kó sixty thousand lọ lé yóò tún padà wá lọ́la pa àwọn dèdèrè òkìkí ó ti kàn án ikú dédè rẹ̀ ká gbé ten thousand one thousand kalẹ̀ ó mú tẹ́ẹ̀nì lọlé tẹ́ẹ̀nì rẹ̀ ọ̀nà náà tó ń kó bọ̀ lọ́la torí pé yóò jẹ yóò jẹ yóò balẹ̀ yóò balẹ̀ labalábá fi wọgbó èyí táwọn ọ̀dọ́ ṣe ń fẹ̀mí sí ọ̀nà yàwúyàwú ọ̀nà tó wò fi dalẹ̀ ọ̀nà tá a lè fi kọ́ ẹnì kejì pé bí mo ti rìn tó fi dáa fún mi rè sọ́nà nù ọ̀nà tí ò ṣe fi hàn ta wọn bí àná mahama ipe kíni ń jáburú ànábì ni kò sí ti ń jáburú máa á kàfi sọdìríkà wákàrí ìta ayùtọ́lẹ̀ àríkẹ̀nàs ànábì kò sí ti ń jáburú ìtì ń lọ bọ̀ nínú ẹ̀mí rẹ̀ sáwọn èèyàn gbọ́dọ̀ yọjú sí wa pé kílẹ̀ ń ṣe mẹ́wọ̀n téèyàn bá ń ṣe tó dáa ojú òní tì ọ́ láti káwọn èèyàn sọ pé sàlámà lẹ́kùn ẹ̀ wọlé lówì àmọ́ nítorí pé kò dáa tó bá ti fẹ́ sálámà ìwọ náà ìgbẹ́ dúró ẹ má ti wọlé á ké sí ní ìsìnkú ẹ wọlé kí ló ń ṣe tó ń tilẹ̀ kò mọ́ rí wọ́n ní kí lágbẹ̀ ń ṣe lókodò òru bí èbá ti pé yóò jí sun ọmọlàkejì wa. walau lam takun sahibu sa'adat ilmiya kam min rajulin sa'irin khatirin nafihin la ya'malu sa'ada. mo ti sọ yún lẹ́ẹ̀kan mélòó mélòó ẹni tí wọn náà gbó kìkì rẹ̀ lónìí sàádà mélòó wọn ní kọ̀ wá sàádà tí ò ṣiṣẹ́ lábẹ́ wọn dìgírì ẹyọ kan náà ni Dangote ní Láṣíárì ìyẹn ní Cairo èyí tí wọ́n lọ náà lòun náà lọ ẹ wá wo ẹgbẹ̀rún kọ́lá bẹ́yàn bá ní professor ní ìbọn bá ní kéèyàn wá wọṣẹ́ lọ́dọ̀ òun yóò sì fi invest ilẹ̀ yóò sì họ ipe òun fẹ́ máa jẹ́ ẹrú Dangote nítorí ìgbìyànjú àtàkìtìyàn táwọn òsùn tí wọn ò wo ni. ìnàmọ̀ṣẹ́ kàtọ́rí kahu bí aṣọ mi tẹ̀tìn wàtúmọ́ìn wà ìmọ̀tì wọn sùnmọ̀t ó rí àwọn tá a wí ọ̀pá wo ni wọ́n fi lànà ayé wọn ọ̀pá tí wọ́n fi lànà ayé wọn ni ọ̀pá pé wọ́n pa gbogbo tí jójú kòkòrò wọ́n wá jẹ́ ìdààmú rẹ̀ àwọn ọ̀gá wọ́n sì jó le tó bá rí báyìí nàṣọ́ tó fi àṣírí nílẹ̀ áàdìr tó bá tá a wà yìí mo ti wò ó fara ètò kẹfìrà ní ẹlmọ ọ̀sìrì iná mi náà ilmi ṣẹ̀rí wà dáwà tó wàlúwà ìwà tẹ́rìbíyà wà fíkìrì wà ládàb lámìyẹ kú ní ìdáhùn sàádà tó na alamiya mélòó la fẹ́ sọ nínú àwọn àfáà mo ti kà tó ẹ pé gbogbo ń tà ń wí yìí wọn ò gba sàádà kan lọ́dọ̀ ẹnìkan sàádà gbìyànjú nìkan wọ́n gbà ìrẹ́ ọmọ ìyá mi ọwọ́ àdọ́wọ́ rẹ̀ nafsu ìzọ́mi sáwọ́dà tìrì wà alámàtìhùl kára wàl ìkìdàmà ó ní neptune ìzọ́mí ọ̀rẹ́ mi mi ẹ̀mí mi tó wáyé wá ṣeré ẹ̀mí tí ọ̀fẹ́ kábùkù ọkàn ó lóun sáwọ́ ẹ̀dẹ́tìní ìzọ́mọ́ ẹ̀mí yẹn ló jù mí síwájú ló jẹ́ ǹdọ̀gá ó ní ọ̀jẹ́ rórun sùn wà alámàtìhùl kára wàl ìkìdàmà ó jẹ́ mọ̀gbà tí èèyàn máa ń insist pé ọ̀gbọ́ àtìgbà tí èèyàn máa ń lákin ó jẹ́ mọ́ tó bá rí báyìí ibi tí dùn lónìí ni pé ìrẹ́ ọmọ ìyá mi gbogbo ẹni ọba fẹ́ ga láyé alquran sọ pé wàá tó hizu minium mini adin a ò tẹ̀sìmọ̀ aláhùn rìkìsà o ò lè rí ẹnìkan táyé sún fún táyé bàbàrà rẹ̀ àyàfi ẹni tó bá ṣe pé ń gbìyànjú ní tí ó mọ ọ̀sẹ̀ rire tó fi rọ́kàn balẹ̀ ẹnu ayé òní kó o change àga tó fi jòkó kò sí tó sì fi lè change àga ìgbìyànjú ni ibi ní màá dúró sí ẹ má gbàgbé pé alcohol wa wà ní ọ̀la sunday èmi lọ́mọ ya yínú islam lukman muhammad mukhtar salikutu ìfẹ́lẹ́ ìdágbére pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.